ìkíní ohun tí ká mọ̀ ni pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run paniláṣẹ nínú alukur'an ó ní gbogbo ìgbà pátá a gbọ́dọ̀ fọ́nú fọ́ra má jẹ́ kí àdà àdà lé ayé má jẹ́ ọgbọ́ lágbé tó fi ní máa rántí ọlọ́run tó fi ní máa dákọ̀ ọlọ́run tó fi ní máa ṣe àfọ̀mọ́ fọlọ́run bá subhanahu wa ta'ala nínú suratul ahzab ayé ẹlẹ́ẹ̀kejìlélógójì ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé yá ayyuhalladhina amanu ẹ̀yin tí ẹ gbà mí gbọ́ lódodo udhkurullah ẹ máa rántí ọlọ́run ọba dhikran kathira ní ìrántí tó pọ̀ ẹni pé ẹ máa rántí ọlọ́run ọba yín lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà wasabbihu ẹ máa ṣe àfọ̀mọ́ fọlọ́run bukratan ní kùtù hàì wa asilan àti ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ó yẹ ká máa má dhikir kí gàgà ń jẹ́ ìrántí ọlọ́run bákan náà máa fàdọ̀ ayé lò ó àwọn ọláwo ní bẹ fún ìrántí ọlọ́run ẹ̀san wo lèyìn ó rí gbà ń bẹ̀ àwọn àyẹ̀wò ńlọ ti pàtàkì kẹrù ọmọ ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala wà máa mú òkè fòlì mùsùlùmí mi nìho bó o ló ṣe yẹ ìhà wo ló yẹ kí mùsùlùmí kọ́kọ́ sí ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala lákọ̀ọ́kọ́ náà ohun tí ń jẹ́ adhikir oríṣi méjì ni ìkànnbẹ́tọ́ jẹ́ am ìrántí ọlọ́run ọba tó kárí ẹlẹ́ẹ̀kejì lè tó jẹ́ khas tó jẹ́ ẹ̀sà ẹ wàá rí ìrántí ìtọ́kárí wà má yataqarrabu bihi al-'abdu li rabbihi fahuwa dhikrullahi 'azza wa jal òun náà ní ti ẹrú tí fi máa ń wá ojú rí ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala òun náà ní adhikir ìmọ̀rántí ọlọ́run ìmọ̀dákọ̀ ọlọ́run ìmọ̀sàfọ̀mọ́ fọlọ́run ọba látàrí pé àwọn oríkèéríkèé ara wa yìí lam tataharrak li ta'a wa dhikrillahi ta'ala qad saqaha oríkèéríkèé ara kò ní mì sí kó mì sọ̀hún àfikọ́jẹ́ pé ó sì ti ní ìrántí kan ti ń ṣe é fọlọ́hún eléyìí jẹ́ al-dhikr al-am ẹ wá rí ètò jẹ́ ẹ̀sà níbẹ̀ wúwa máa yẹ jìrì ala lisan náà ni ti ń rí kọjá lórí ahọ́n wa tàbí nínú ọkàn wa láfọ̀mọ́ fọlọ́hún à ń ṣe subhanallah ni alihamdulilayi ni la ilaha illallah ni gbogbo àwọn ń tà ń ṣe yìí nínú dhikr lára apá ìrántí ọlọ́run ọba lábẹ́ rẹ̀ ni ọ wà tó bá ń sọ nípa al yambagi antolam ó dáa pọ̀ kẹ́nìkọ̀ọ̀kan wa ká lọ gbọ́ yé ná ká mọ̀ wípé gbogbo ntọ́lọ̀ ọba dá pátá lẹ́dàá yadhkurullah subhanahu wa ta'ala ènìyàn ní àwọn ọ̀nà kan tó jẹ́ ọ̀nà ara ọ̀nà ọ̀tọ̀ lẹ́yìn tó ṣe wípé wọ́n fi ń ṣe dhikr wọ́n fi ń rántí ọlọ́run ọba wọ́n fi ń ṣe àfọ̀mọ́fọ́ ọlọ́run wọ́n fi ń dákọ̀ ọlọ́run nínú suratul Isra ọlọ́run ní wa in min shay'in illa yusabbihu bihamdi walakin la tafqahuna tasbihahum ọlọ́run ní kò sí ẹ̀dá kankan nínú àwọn ẹ̀dá èyí tó ọlọ́run bá tó ń dá kò sí ẹ̀dá kan nínú ẹ̀dá tó bá dá àfikọ́jẹ́ pé ẹ̀dá ọ̀hún ó ń ṣe àfọ̀mọ́ fọlọ́run bá walakin la tafqahuna tasbihahum ṣùgbọ́n bó o ní à ń ṣe ń ṣe àfọ̀mọ́ fọlọ́run ẹ̀yìn so bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ti ń ṣe ahun ahun bóyá fọmọkàn ní í ṣe fọlọ́n léè tí ò yọ àní gbogbo ń tọ́lọ́wọ́n bá dá kò sẹ́dá kan tọ́lọ́wọ́n bá dá àfikọ́jẹ́ pé ó ń ṣe àfọ̀mọ́ fọlọ́wọ́n bá ẹ̀já wa nà yẹ́bẹ́yẹ́bẹ́ alijamaad àwọn nǹkan tó ṣe wípé nǹkan ọ̀bọ̀rọ̀ lásán ni bí òkúta lápèjúwe òun náà ń ṣàfọ̀mọ́ fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òjíṣẹ́ náà bá sallallahu sọ pé sábàkọ alimufridun anábìlà àwọn tí wọ́n máa ń ṣe àfọ̀mọ́ fọlọ́wọ́n àwọn mufridun anabi sọ pé wọ́n ti gba wájú àwọn sàbí wa ní àwọn wo ni mufridun èrè òjíṣẹ́ Ọlọ́run ọwọ́ ni adh-dhakiruna Allaha kathiran wadh-dhakirat àwọn tí a máa rántí Ọlọ́run ọba lọ́kùnrin àtàwọn tí a máa rántí Ọlọ́run ọba lóbìnrin àwọn tá a wí yìí wọ́n ti gba wájú níbi láàdá níbi ẹ̀san èyí tó tóbi òjíṣẹ́ Ọlọ́run ọba ó tún jẹ́ àmọ̀ tí sì máa ń sálámà sóhun ànábì àwọn ẹranko tọ́lọ̀ wọn bá dáńkọ́ gbogbo àwọn ẹranko tá à ń gùn bóyá ẹṣin ni ràkúnmí ni ìbáka kálukú wọn náà ní á ní àfọ̀mọ́ka àbómi léyìí tó ṣe pé wọ́n ń ṣe é fọlọ́wọn bá a ah, èrè ọmọ ànábì ádámà bóun tiẹ̀ ṣe wá jẹ́ o pẹ̀lú làákèyè tọ́lọ́wọn bá tó fún ọ tó jẹ́ ọ̀gá oore ọ̀gá àdẹ́ra ọ̀gá oríkèé èyí tọ́lọ́wọn tó jogún fẹ́dà sọ wá rántí ọlọ́wọn bá bí ebi àdà àdà alẹ́ ayé ntá jẹ ntá jẹ ntá dì ntá dà kò jẹ́ ọ̀rántí ọlọ́run bá subhanahu wa ta'ala. ṣebí àdá àdá lé ayé ntọ́ dì ntọ́ dà ntọ́ jẹ́ ntọ́ jẹ́ kò mà jẹ́ ọ̀rántí ọlọ́run bá alhaakumut takathur hatta zurtumul maqabir ọlọ́run ní àdá àdá lé ayé ó ti ká ìrojú bọ́mà nẹ́bí ádámà lórí rẹ̀ náà lẹ́ẹ̀sì wà títí títí tẹ́ẹ̀fì bára yín nínú sàárè ìfowó ṣe kàǹgbẹ̀ ìfọ́mọ́ ṣe gaaru ọlọ́run ó ti ká ìrojú bá ìyẹn mà nábì ádámà kò jẹ́ ẹrántí ọlọ́run ọba kankan mọ́ lórí ẹ̀ náà lẹ́wà léyìí tó ṣe pé ẹ fi bọ́ sínú sàárè àwọn tí wọ́n jẹ́ ẹranko àwọn náà mọ̀ tún ní àfọ̀mọ́ léyìí tí wọ́n ṣe fọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó já mọ̀ wípé farubba markubatin khayrun min rakibiha wa akthar dhikran lillahi minhu anabi ní ọ̀pọ̀ nù nǹkan àgùn ọ̀pọ̀ nù ẹṣin ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí èyí tó ṣe wípé à ń àwọn táǹgùn yìí ó tún wáá lóore jọmọ ànábì ádámà lọ látàrí wípé ọ̀pọ̀ nírántí ọlọ́run ìmọ̀ ń ṣe vikir ìmọ̀ ń ṣe ìrántí ọlọ́run ìmọ̀ ń ṣe àfọmọ́fọ́lọ́run jọmọ ànábì ádámà gangan lọ àwọn ẹyẹ ń kọ́ o àwọn ẹyẹ náà àwọn náà mọ̀ tún láfọ̀mọ́ lè tí ń ṣe fọlọ́run àwọn ẹyẹ wọ́n mọ̀ ń ṣe vikir fọlọ́run ọba subhanahu wa ta'ala nínú suratu sabayi ayé ẹlẹ́ẹ̀kẹwàá ọlọ́run jẹ́ àmọ̀ ń bẹ̀ wípé walakod atayna dawuda minna fadla ya jibal awibi ma'ahu wat-tayr ọlọ́run níní ti pàápàá ní ti òdodo anabi dawud adalọ́lá pọ̀ ọlá látọ̀dọ̀ wọn ọlọ́run wá ọlọ́run ló ń gbẹ́wò ọlá òun gbé wa anabi dawud aleyhi salatu wa salam ya jibal ẹ̀yin òkè awibi ma'ahu ìyá ẹkún anabi dawud ẹkún lọ́wọ́ ẹjọ́ máa ṣe àfọ̀mọ́ fọlọ́wọn ọba wat-tayr bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ ẹ jẹ ẹyẹ àwíbì níbẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé sàbíhì ẹ máa ṣe àfọ̀mọ́ fọlọ́run ọba ta'awib ní èdè Lárúbáwá tẹ̀rìjìn ẹni bí bá ṣe ń ṣe àdékèr bí bá ṣe ń rántí Ọlọ́run ọba bí bá ti ń wí ẹ máa gbà á lẹ́nu rẹ̀ ẹ dìjọ́ máa wí Ọlọ́run ọba pa àwọn òkè àtàwọn ẹyẹ ó pa wọ́n láti máa ṣe bẹ́ẹ̀ báni bí Ọlọ́run Dáwúd bá ti ń gbóhùn sókè tí ń ṣe àfọ̀mọ́ fọlọ́run bẹ́ẹ̀ làwọn ẹyẹ àtàwọn òkè òun náà ni wọ́n máa gbà lẹ́nu rẹ̀ hey ọmọ ànábì Ádámù njù láwà bọ́ o kùnbi ìfọ́nífọ́ra kùnbi àádáàádáà níta fẹ́ jẹ́ níta fẹ́ dì ipò tó sàn lẹ́yìn náà ó tiẹ̀ tí ó ẹ̀ e tí ẹ̀ rántí ikú rárá ni àádáàádáà ìsá níta fẹ́ jẹ́ ìsá jọ ni lọ́nà àràmù lọ́nà àlàálì ètò ọba rẹ ò tó eléyìí nìkan ni àràmù máa rántí ọlọ́run bá subhanahu wa ta'ala ní gbogbo gbà máa rántí ìdẹ̀ra ìkẹ́ ìtọ́lọ́run bá tó ṣe fún ìrìn ọmọ ànábì ádámù. lára tó yẹ ká mọ̀ ní wípé anna silata bayna Allahi wa awliya'ihi silatu wuddin wa mahabba ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ọlọ́run bá subhanahu wa ta'ala àtàwọn tí wọ́n jẹ́ àyànfẹ́ rẹ̀ ni pé ìbáṣepọ̀ pé ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ wọn dénúdénú nínú suratu mariam ayé ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn ọlọ́ni innal ladhina amanu wa amilu salihat sayaj'alu lahumu rahmanu wudda dájúdájú ó bá tí a gbọ́ lọ́wọ́ bá gbọ́ tọkàn tara wa amilu salihat wọn ò jẹ́ ọmọ ní imáni nìkan wọ́n tún wá ń ṣiṣẹ́ rí wọ́n ń ṣe ìtọ̀ lẹ́yìn irúfẹ́ àwọn báwọn sayaj'alu lahumu rahmanu wuddan ọlọ́ni aa òun ó ìfẹ́ sí wọn òun ó fi ìfẹ́ òun ó fi bá wọn lò òun ó nífẹ̀ẹ́ wọn púpọ̀ láàyè mí nu Suratul Baqara àyà ọgọ́jọ àti ẹ̀yọ márùn ọlọ́ni walladhina amanu ashaddu hubban lillah àwọn tí wọ́n gbọ́ Ọlọ́hun Ọba gbọ́ wọ́n mà nífẹ̀ẹ́ Ọlọ́hun Ọba púpọ̀ nínú Suratul Maida àyà ẹlẹ́ẹ̀kẹrìnlé láàdọ́ta fifty four ọlọ́ni yuhibbuhum wa yuhibbunahu wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́hun náà alimuhibbu sadiqu fi hubbihi la yahtaj ila man yudhakiruhu bi habibihi wa illa fayad'awa tahtaju ila dalilin wa daliluha adh-dhikr. ó yẹ ká lọ mọ̀ wípé ẹ̀ ń bá jẹ́ olólùfẹ́ nítòótọ́ ẹ̀ ń tó nífẹ̀ẹ́ yàn nítòótọ́ àti òdodo tẹ́pẹ́ kìí ṣe ìfẹ́ àpè àfẹnuwí lásán nìkan bí kò ṣe pé ó nífẹ̀ẹ́ yàn irú ẹni báwọn kò yẹ kó bùkátà sí kẹ́nìkan ọ̀sẹ̀ ẹ̀ máa rán létí pé a ah, ọ̀rẹ́ rẹ ọmọ tí lọ wo olólùfẹ́ rẹ báyìí báyìí àṣọ òní lọ sàbẹ̀wò rẹ ni tọ́bi tọ́rọ̀ báyìí lè dà báwọn kò nífẹ̀ẹ́ rẹ̀ dénú ọkàn ń ṣe àpatẹnujẹ lásán ìkànfẹ́nu wí ni kò dénú ìfẹ́ tí ò dénú òun lè léyìn. bíbẹ̀ ẹ̀ bá kọ́ ó yẹ kó o máa rántí olólùfẹ́ rẹ ó yẹ kó o máa rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe wípé ó ṣàánú rẹ pọ̀ ọba tó ṣe wípé ó dá ọ lẹ́dàá ènìyàn kò sí ọ lẹ́ranko kò jẹ́ ọ máa fẹ́nu jẹun bí ẹranko o tún pé lẹ́dà o tún fi làákàyè e èyí sọ̀sọ̀ sí ọ lára ó yẹ kó máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ìrántí tó ṣe wípé yóò rò pọ̀ pẹ̀lú ìdùnnú àti adùn lẹ́yìn tó ṣe pé kò ní í sẹ́yìn tí ó máa rú ìdùnnú náà àfẹnutọ́ba ìkànnì àwọn asláfù náà salihun ó ní láwòye ya'lamu abna'ul muluki ma nahnu fihi min ladati min ladda làkọ́ọ̀tà lónà àlẹ́yà báwọn ọmọ ọba àwọn ọmọ ọlọ́lá àlò tí wọ́n bá mọrú ìgbádùn tá à ń gbá látàrí wípé à ń rántí ọlọ́wọ́n ọba ni a ah, wọn ìbá kọjú ogun tì wá nípasẹ̀ bẹ́ẹ̀ bóò láti ẹ̀sẹ̀ á ní máa rántí ọlọ́run léyìí tó ṣe wípé ọlọ́run ọba yìí ni masdar kulli ni'matin gbogbo òdẹ̀ra pátá èyí ń bẹ lọ́wọ́ wa láti paṣẹ ọlọ́run ọlọ́run lọ́ba tó ṣe fún wa owó lóní ni wọ́n ọ̀dá ní ọlọ́run ló ní kówó nǹkan wà lọ́dọ̀ rẹ láwọn àsìkò tó ní àlàáfíà lónìí ni làákàyè lónìí ni ọlágbèkalẹ̀ ọ̀rọ̀ ni ọmọ ọ̀rọ̀ sọ ni ọmọ ọ̀rọ̀ dásí ni ọmọ nǹkan yanjú ni ọmọ nǹkan tó ni ọmọ owó ṣe ni gbogbo ń tó orí kọ jẹ́ pátá wà má bikum min ni'matin faminallah gbogbo ń tí ń bẹ lọ́ọ̀rẹ́ lọ́gbọ́n lọ́pọlọ gbogbo ń tó ní nídẹ̀ra níkẹrùn àtọ̀lọ́lọ́run ló ti wá ìwọ́kọ̀ dání nínú Suratul Nahl ká lọ wò ayé ẹlẹ́ẹ̀kẹtàléláàdọ́ta ọlọ́run tó ń sọ láàyè mi nusrati Ibrahim ayé ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gbọ̀n wípé wa in ta'uddu ni'matallahi la tuhsuha àwọn tó lọ́wọ́ bá ṣe fún yín nídẹ̀ra níkẹ́ tẹ́ bá lè máa kà á ẹ̀ lè kà tán ẹ̀ lè mọye tọ́jẹ́ ṣùgbọ́n tó kàn ṣẹlẹ̀ sọ́mọ ànábì ádámà ni wípé àsìkò ìgbà tí mùsíbà kan àbómi tó bá ṣẹlẹ̀ ìgbà yẹn nìkan là máa rántí ọlọ́run nínú Suratul Nahl ayé ẹlẹ́ẹ̀kẹtàléláàdọ́ta ọlọ́ni thumma idha masakumudurru fa ilayhi taj'arun nígbà tí ìnira bá dé tàbá wà nù yọ́yọ́ tí gbọ̀ bá dùn mọ́ tí nǹkan ò gún régé mọ́ ìgbà náà láàmà wá pariwo ọlọ́run láàmà wá bẹ lọ́run yá man yàrá máa fi dọ̀míìr wàyàsímáhùn أنت al لكل ما ma يا من خزائن ملكه في fi qawli kun ya man ilayhi al-mushtaqa wal-mafza'u ya man yara ma fi ad-damiri wa yasma'u ìrẹ́ ọlọ́run ọba o ọba tó ṣe pé ní ti ń bẹ nínú ọkàn wa òun rí gbogbo ń tá a rò sínú wújẹ́ tá a sọ síta yasma'u ọba tí ń gbọ́ ni antal mu'iddu yọlọba ìyá nìkan lọba tó o lè pèsè gbogbo ń tá ń retí lóore tá ń rántà máa lẹ́nìkan lọ́ba tó ṣe pé ó lè pèsè rẹ̀ fún wa àlọ́ba tó ṣe wípé yá man khazayinu ọba tó ṣe pé pẹpẹ ọrọ̀ rẹ̀ ìsọ ẹni ilẹ̀ dẹni gíga ìsọ ẹni tó ti ga dẹni ilẹ̀ ó ń bẹ láàrin gbólóǹkan máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ ni yá man ilayhi al-mushtaka wal mafza'un àní lọ́ba tó ṣe wípé ọ̀dọ̀ Ọlọ́run nìkan là máa sá wa ọ̀dọ̀ nìkan là máa kó gbàjarè wa ọ̀dọ̀ Ọlọ́run nìkan là máa wá lọ́jọ́ bẹ̀rù ọ̀dọ̀ Ọlọ́run nìkan là máa sá kíjokíjo wa ọlọ́run ọba o darí ọkàn wa jẹ́ a lè máa rántí èrè ọlọ́run ọba yẹn nípa àwọn tó yẹ kí akọ́kọ́ gbọ́ yé tábà ń sọ nípa adhikr ó yẹ ká mẹ́nu bà àwọn ẹ̀san ọlá àjùlọ tí ń bẹ fún ẹni tí bá ń rántí ọlọ́run lórí ẹni tí kì í bá rántí ọlọ́run ọba tààlà nǹkan ọ̀kọ́ tí kò yẹ ká mọ̀ ní wípé gbogbo ilé tí wọ́n bá ti rántí ọlọ́run ọba pátá àwọn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alààyè ni wọ́n kọ́dà kí wọ́n ti kú gbogbo létíwọ̀n ibà ti rántí ọlọ́run torí pé làárọ̀ táwọn bá jí èpè wọn ọ̀kọ́ gbéra wọn sẹ́ná ẹni lẹ́yìn tí wọ́n bá fẹ́ra wọn sépè tán orin kórin òní wọn máa gbọ́ irú lébàwọn àwọn tí a ń bẹ́ńbẹ́ kódà kí wọ́n máa sẹ̀mí òkú òní gbogbo àwọn tí a ń bẹ́ńbẹ́ nínú àdìsá Abu Musa al-Ash'ari òjíṣẹ́ náà bá sọ pé masalul bayti alladhi yudhkaru Allahu fi àpèjúwe ilé èyí táwọn tí a ń bẹ́ńbẹ́ tí kàmẹ́tàlẹ̀ lẹ́hàyí wàlùmáyétì àti létí wọn ti ń rántí ọlọ́run ọba àpèjúwe rẹ̀ bí òkú àtàlàyé ni yẹn ni pé gbogbo létí wọn bá ti ń rántí ọlọ́run ọba àwọn tí wọn bẹ̀ẹ̀ kódà kí wọn ti kú tipẹ́tipẹ́ kí eegun wọn kó ti kẹfun kó ti jẹrà nínú sàárè bí ìgbàgbìn á sì bẹ́ẹ̀ náà ni ìdájọ́ wọn ṣe rí sọ wọn gbogbo létí wọn bá ti rántí ọlọ́run orin burúkú ìní àmà gbọ́ fídíò kí fídíò òní àmà ń wò ìwòkúwò àwọn tí wọn bẹ̀ẹ̀ wọn ti kú wọn ọ̀kan tí ì nǹkan ọ̀kọ́ nù yẹn pé gbogbo létí bá ti rántí ọlọ́run bá àwọn tí ń bẹ ń bẹ kódà kí wọ́n ti kú ipò pé ń sẹ̀mí òun náà ni wọ́n sì wà. nǹkan lẹ́ẹ̀kejì ni wípé gbogbo ìgbà tẹ́dà tí bá ti rántí ọlọ́run bá subhanahu wa ta'ala yastadriku al-abdu bi-dhikri taksirahu àwọn àṣe ètò àwọn àṣe ètò ètò yẹn ń ṣe nínú sẹ̀mí tí yẹn bá ti rántí ọlọ́run bá èèyàn mọ̀ mọ́ pé ah ìbáyìí ló kù sínú ọ̀rọ̀ mi ìbáyìí ló kù sínú ọ̀rọ̀ ṣùgbọ́n tó o bá rántí ọlọ́run ò lè rántí gbogbo eléyìí nínú hadith wọn ní arákùnrin kan ó wá bá òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ó nílò òjíṣẹ́ lọ́wọ́ bá inna shara'a al-islam qad kathurat alayya àwọn tó lọ́wọ́ bá tó ṣe lófin aláàmàrí ẹ̀sìn ọ̀pọ̀ lọ́rùn mi ọlẹ́sìn ní mi mélòó mo fẹ́ tí n bá tiẹ̀ lè wo mọ́ bí n bá tiẹ̀ lè bẹ́ gíjà ń ra máa bẹ́ kẹ́jẹ́ ànábì wa sọ fún pé la yazalu lisanuka ratban bi dhikrillah àhán rẹ̀ ẹni kò mójútó ẹnu rẹ̀ ẹni kò mójútó dáadáa mọ̀jì ọgbẹ́ kò mí rántí ọlọ́run ba gbogbo pátápátá oníkan máa rántí ọlọ́run ba subhanahu wa ta'ala lára àwọn ẹ̀san tàbí ọlá àjùlọ tí ń bẹ fún ìrántí ọlọ́run ba ni pé gbogbo ìgbà tó o bá ti ń rántí ọlọ́run ba àṣeyìtọ́n ẹni ẹ̀kọ́ àtòun àtàwọn ọmọ ogun rẹ̀ léèyàn láǹjànú tó bá ti rántí ọlọ́run bá wọ́n máa sá fún ọ ni èṣù ọmọ yàgò lọ́nà fún ọ ni àwọn ẹni ibi wọ́n máa jìnnà sí ọ ni nígbà wo gbogbo ìgbà tó bá ti lè rántí ọlọ́run bá subhanahu wa ta'ala òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam sọ pé inna shaitan wadi'un khotmahu ala qalbi ibn adam àṣetán ẹni ẹ̀kọ́ ìjánu rẹ̀ ó gbé sórí ọkàn ọmọ anabi adama bí yẹn bá ti rántí ọlọ́run ọba khanasa àṣetán yóò sá yóò pẹ́yìn dà yẹn ni pé máa rántí ọlọ́run gbogbo àwọn tó rò pé bóyá wọ́n ní kápá lórí rẹ̀ oṣó ni àjẹ́ ni ọ̀hánsùn ọ̀nlálàkàlà láìsí sí àpáta màálù wà ń lé ọ káàkiri lójú oorun ọ̀lẹ níjọsìn ni ọ̀lẹ rántí ọlọ́run ni èèmọ̀ rántí ọlọ́run bọ́ba rántí ọlọ́run ọba èṣù kankan ò ní ọ súnmọ́ wọ́n máa rí ọ wọ́n máa ta kété ni lọ́dà àǹfààní tí ń bẹ níbi ìrántí ọlọ́run ọba ni wípé sábàbọn lè magfẹ́rọ̀ ti dùn náà gbogbo àti ìyànbá ti rántí ọlọ́run ọba pátá yóò máa jẹ́ okùnfà tọ́lọ́run ọba tí ó fi máa ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fẹ́dà tó bá ti rántí ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa forí ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò máa fi jẹun. yàtọ̀ sílẹ̀ yòó ni pé ìrántí ọlọ́run ọba gẹ̀rọ́sùn wàbí náà bí yàn bá fẹ́ wọ àlùjánnà onídẹ̀ra tó fẹ́ kọ́ lọ́wọ́ bá kó jogún ààyè tí ó tóbi fọ́nú ọgbà àlùjánnà onídẹ̀ra pọ̀ nírántí ọlọ́run subhanallah alhamdulillah لا حول ولا قوة إلا بالله سبحان الله بحمده سبحان الله العظيم ọ̀fẹ́ sùn rántí ọlọ́run ọ̀tají rántí ọlọ́run kó tó jẹun dákọ̀ ọlọ́run ọjẹun tán tó dákọ̀ ọlọ́run ọba gbogbo àtọ́ bá ti ń ṣe eléyìí pátápátá àwọn ààyè tó gbé tó dé sínú ọgbà àlùjáde onídẹ̀ra yóò máa tóbi ni nínú hadith ètò Abdullahi ibn Mas'ud tí ọgbà wá kọ́lọ́nkọ́ba níyọnu sí ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ pé laqitu Ibrahim alayhi salam laylata usri yabi òru tọ́lọ́wọ́n bá tó mú mi rìnrìn láti ayé lọ sí sámà tí àwọn mi rìnrìn òru látàyé lọ sí sámà mo pàdé bàbá mi àgbà anabi ibrahim aleyhi salatu wa salam fakọ́l bó ṣe rí mi n tó sọ fún mi ni pé ya muhammad ìrẹ́ muhammad ọmọ mi akọ̀rí ummataka minni ya salam àwọn ìjọ rẹ tó bá darí dọ́dọ̀ wọn mo ní kó máa sálámà sí wọn o pé asalaamu alayhim. As àwọn náà wà ń dà wá lóhùn pé wa alaykum salam wa rahmatulahi wa barakatu lẹ́yìn tó bá sálámà sí àtàn wàá bá ń sọ fún akhbirhum fún wa pé annal jannata tayyibatu turba adhibatul ma bá ń ròyìn àlùjánà fún wa mo ní kọ́ sọ fún wa pé àlùjánà ààyè tó dáa pọ̀ ní yèèpẹ̀ ẹbẹ̀ ilẹ̀ ẹbẹ̀ àlùjánà máa dáa pọ̀ kódà omi bẹ̀ adhibatul ma omi tó dùn parí lomi ọgbà àlùjánà onídẹ̀ra àti pé àlùjánà yìí kọ̀yánun yẹn ni pé ntọ́nà ọba tọ́ tẹ́ pẹrẹsẹ ni wàá nàgẹ̀rọ ọ̀sà ntẹ̀yìn ó fi wá kọ́lé sínú ọgbà àlùjánà tẹ̀yìn ó fi lọ igi ilé tẹ̀yìn ó fi kọ́lé sínú ọgbà àlùjánà onídẹ̀ra subhanallah alhamdulillah wàlá ilaha illallah wàlláhu akbar sọ fún àlùmọ̀ kan pọ̀ lẹ́yìn tí ó máa ṣe àfọ̀mọ́ fọlọ́run pẹ̀lú subhanallah a mímọ́ fọlọ́run alihamudulilayi a adúpẹ́ fọlọ́run wala ilaha illallah kò sẹ́ni kankan tá a jọ́sìn fún lódodo àyà fọlọ́run bá wallahu akbar ọlọ́mọ tó bí pọ̀ o sọ fáwọn àlèémà rẹ ká máa ran mánu ká máa jẹ ọjà. lára àǹfààní tí ń bẹ níbi adhikir ìmọ̀ràn tí ọlọ́run bá ní pé alihisn alihasin min al-afat wal amrod wa shurur tó bá ti lè rántí ọlọ́run bá ìrántí ọlọ́run tó ń ṣeun ìmọ̀ ìrántí ọlọ́run ọba wọn yóò máa jẹ́ òdi yóò máa jẹ́ bí ntí ó máa kọ́dí rẹ tó fi bọ́ kó ń bi àfààtó tó o bá fẹ́ kárùn kárùn kọ́ wọlé tí ọ bọ́lẹ́ ntí ó máa rántí ọlọ́run ọba tó o bá fẹ́ ká burú kó ṣe ọ bọ́lẹ́ ntí ó máa rántí ọlọ́run ọba ó sì dákẹ́ àwọn yorùbá ní ó lé ọ̀tún òfojú rẹ wo ni ìmọ̀ràn kan ní tòsí ń gbà ká jáde ká má wọlé nítọ̀ọ̀kan lè ń sọ ọ́ ẹ́ o ò sóògùn o ò látàrí o ò tún wá lè o ò tún lè máa rántí ọlọ́run bá o tún ní díkìrì ẹ́ mi ò mi ò ní sóògùn mùsùlùmí ni mi ah, sọ wá ń ṣe díkìrì o máa ṣe àdìkà o máa rántí ọlọ́run ọba káwọn ẹni ibi ká máa dènà dè ọ́ kárùn bú kọ́ mọ́ bá a ṣe ọ́ káburú kọ́ mọ́ bá a kágun sí ọ́ ah wọ́n tó ń gbọ́ mi lórí ètò yìí aburú ọlọ́run níjọ́ kágun sí ọ́ àrùn kárùn ọlọ́run níjọ́ wọlé tàn yìí afaato ọlọ́run ọba yóò la ògbò wá níbẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ pé man ra'a mubtalan ẹ̀ ń bá rí ẹni tí ọlọ́run bá fi àdánwò kàn kò wá fi ṣe yẹ̀yẹ́ kò fi dápàrá kò mú ṣe ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ nítorí ni pé alihamdulilayi lẹ́bi àfààní mímọ́ tàlákà bí wàfàdọ́là ni alákàfíìrì mímọ́ nìkọ́lákọ́ tẹ̀fùdílà dípò kó fi ṣe yẹ̀yẹ́ gbólóǹtọ́ jáde lẹ́nu rẹ̀ ní wípé ah alihamdulilayi àmọ́ báwo ọba tó kó mi yọ ọba tó là mí kò ń bi tó fi ṣe àdánwò fún wọ̀nyí wọ̀fà dọ́là ni ó tún wá gbọ́lá fún mi ó kà mí kéèyàn ó gbọ́lá fún mi lórí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹ̀dá ètò ọlọ́run bá dá ọlọ́run gbọ́lá fún mi pọ̀ ẹ̀ ń bá ilé rẹ̀ tàdánwò kan tó kọ lù báwọn bóyá ọ̀rẹ́ nìkan tó ya wèrè ni abẹ́nìkan ó ya dẹ̀dẹ̀rìn abẹ́nìkan mùngọ́ ọ̀wá fi si yẹ̀yẹ́ ọ̀wá abẹ́nìkan ni wárápá tiẹ̀ mọ́ tó wá dúpẹ́ fọlọ́run fi gbólóhùn yìí irú ẹni tọ́bẹ̀ ilé wíbàm lam yusibihu dhalika albala irú àdánwò tó ṣẹlẹ̀ sẹ́ni pẹ̀lú ògbólọ́dọ̀ lọ́n kò ní ṣẹlẹ̀ sónítọ̀ nínú hadith mi àníbìjá mà wípé àníṣe ìmọ̀ràn ti ọlọ́run ó di ìsọ́ ńlọ́jẹ́ fẹ̀ǹtì bá máa ń ṣe fẹ̀ǹtì bá máa ń rántí ọlọ́run ọba nínú hadith àníbi sọ pé tó bá lè rọ́jú tó lè máa ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa huwa ala kulli shay'in qadir ẹ̀ ń bá ilé rọ́jú tí bá ń ṣe nígbà ọgọgọ́rùn ọgọgọ́rùn lójoojúmọ́ ọgọ́rùn láàárọ̀ ọgọ́rùn nírọ̀lẹ́ irú ẹni báwọn àkọ́kọ́ ládàá tí ó máa bẹ fún ni wípé wọ́n kọ́ ládàá pé ó bọ́kùn kú ò lọ́rùn ẹ̀rú mẹ́rin wọ́n kọ́ lẹ̀ fún nítọ́ yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé kò ní sẹ́ni tí ó kò sẹ́ẹ̀rì tí ó dàbí tiẹ̀ wá lọ́jọ́ gbẹ̀dàlùkíámà àfẹnitọ́ bá ṣe bíi tiẹ̀ àbí tó bá ṣe ju tó ṣe lọ níṣẹ́ abala kanu abala míì tún wà ní wípé irú ẹni báwọn ọgọ́rùn-ún àìda wọn parẹ́ ọgọ́rùn-ún dáadáa wọn kọ́lẹ̀ fún onítọ̀hún yàtọ̀ sílẹ̀ yẹn ni pé gbogbo ìgbà tí àwọn àṣẹ ìtọ́hún tí wọn bá ti ń rí àwọn ẹni ibi wọn máa jìnnà sí onítọ̀hún yẹn ni wípé ìmọ̀ sí àdìkàr àṣọ àṣọ òdi ńlọ́jẹ́ ààbò ńlọ́jẹ́ fẹ̀ǹtì máa ń ṣe ọlọ́mọràn alọ́wọ́ ṣàlẹ̀ tí ó lè máa rántí rẹ̀ ọlọ́run bá lọ́sàn-án lóru àti ní gbogbo ìgbà ẹni tí bá rántí ọlọ́run bá subhanahu wa ta'ala ma'iyatullahi wa rahmatuhu wa tawfiquhu lidhakiri subhana alẹ́ ń bá rántí ọlọ́run bá ọlọ́run bẹ pẹ̀lú onítọ̀hún yóò máa dáàbò bò ìkẹ́ ọlọ́run yóò rí gbà àánú ọlọ́run yóò ṣe kòǹgẹ́ rẹ̀ wa tawfiqihi gbogbo tí wọ́n ń jẹ́ orí dáadáa pátá ẹni tí bá ti rántí ọlọ́run ọlọ́run máa fi ṣe kòǹgẹ́ dáadáa nínú hadith etí àbúrò rẹ̀ rà tí ó wá òjíṣẹ́ ọlọ́run ọba sọ pé ọlọ́run ọba ọba àlekè ọlá sọ pé ànàrin dàtọ́ ní abidi ìgbé wà á nà máa ho ìdà dàkárọ̀ ni èyí ń dàkárọ̀ ni fi mẹ́láyìn dàkárọ̀ tó fi mẹ́láyìn àkọ́yẹ̀rì mìíràn ọlọ́run sọ pé òun ó máa níbi èrò níbi àbá èyí tẹ́rù òun tó bá dá àbúrò sóhun ọlọ́run ọba òun ó sì máa bẹ pẹ̀lú rẹ̀ ní gbogbo ògbà pátá tí bá ti rántí òun ọlọ́run ọba tó bá rántí òun ọlọ́run ọba láàrin àwọn ẹ̀dá tí ò tó nǹkan ọlọ́run lòun ọ̀ràn tí rẹ̀ láàrin àwọn ẹ̀dá tí a lóore pọ̀ ìyẹn àwọn màláìka ìmọ̀ràn tí ọlọ́run bá sábàbùn lè nàjà tí mi nà àdábìlà okùnfà kan ní gbòógì tíyàn fi lè mórí tíyàn fi lè là kó n bi ìyà ọlọ́run nínú hadith ma amila adamiyun kọ́ntùn anjala min àdábìlà min dìkìrì láyìn azza wa jal ọmọ anabi adama kò ní í ṣe iṣẹ́ kan tíṣẹ̀ ń tọ́ wá lè làkúù ń bi ìyá ọlọ́run ọba bí kọ́ máa rántí ọlọ́run ọba azza wa jal àfi ọ̀kan sọ ọlọ́run àfi bẹ́ẹ̀ ọlọ́run màsánú wa ṣàlẹ̀ ntí ó máa rántí ìrì ọlọ́run ọba mọ́ ṣàlẹ̀ ntí ó fọ̀nù fọ́ra nípa àwọn oore àtìkẹ́ èyí tí ọlọ́run ọba tó ṣe fún wa wọ́n á jalè máa rántí ìrì ọlọ́run kálí máa ṣàfọ̀mọ́ fún ìrì ọlọ́run ọba ṣíwá أستغفرك وأتوب إليك